ẹ jẹ́ a gbọ́ ìdí tí súrọ́tul Kawthar tó ṣe sọ̀kalẹ̀ àkọ́kọ́ ìtàn pọ̀ ọ̀rọ̀ sì pọ̀ lórí bí súrọ́tul Kawthar bó ṣe sọ̀kalẹ̀ sí ànábì oríṣiríṣi ọ̀nà sì ni àwọn ìtàn yìí ló gbà gbé ìtàn náà kalẹ̀ bí súrọ́tul Kawthar ṣe sọ̀kalẹ̀ náà àmọ́ a rọra mú bíi méjì sí mẹ́ta nínú àwọn àlàyé náà àkọ́kọ́ àfáwà Ibn Abbas tánàbí ṣàdúrà fún pé kọ́lọ̀ ń fi ìmọ̀ ẹ̀sìn yé e nínú àlàyé tiẹ̀ tóun ṣe lórí bí súrọ́tòlù Kawthar bó ṣe sọ̀kalẹ̀ ó jẹ́ òye wa pé súrọ̀ yìí sọ̀kalẹ̀ nítorí ọkùnrin kan tí wọ́n ń pè ní Al-As kan lára àwọn kèfèrí Mẹ́kà ni wọ́n lẹ́ni yìí tó bá ti pàdé ànábì bóyá ńgbà tá ànábì ń jáde bọ̀ láti inú mọ́ṣáláṣí yóò máa sọ fún ànábì yóò máa fa ṣe ẹ̀yẹ́ yóò mọ yọ ànábì yóò mọ á lóun kórìíra ànábì á ní inni la ashna ukaya muhammad fa innaka abutaru mina rijal a mọ sọ fún ànábì pé èmi èmi ń bínú rẹ mo sì kórìíra rẹ èyí sì máa yọ ẹ títí láéláé ni torí wípé anta abutaru mina rijal ẹni tí ò ní lẹ́yìn ni ẹ kí ló fà á tó fi ń pe ànábì lẹni tí ò ní lẹ́yìn torí pé àwọn àdánwò tó bá ànábì agbára wa mùmí ní ìsìn òkà anabi muhammad gbogbo ọmọ ọkùnrin tá anabi bí náà lọ́lọ́run nìkan fàyè lẹ̀ síwájú anabi yìí tó wá ṣe kú lásìkò ìgbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ní alkosim kò anabi ò lọ́mọkùnrin kankan mọ́ so nínú gbàgbọ́ lárúbáwá àti gbàgbọ́ bòmíì náà ni pé wọ́n máa wò pé ẹni tí ò bá fọmọ ọkùnrin lẹ̀ sáyé irú ẹni bẹ́ẹ̀ ò ní lẹ́yìn torí kò sórúkọ tí fẹ́ fi máa pè mọ́ nígbà tó bá kú kò sọ́mọ tán máa tọ́ka sí pé àtá ní bàbá tiẹ̀ Muhammadu ní bàbá mi kò sọ́mọ náà mọ́ so àwọn obìnrin tó sì fi ilẹ̀ sì rèé obìnrin téèyàn bá fi ilẹ̀ á lọ darapọ̀ mọ́ fámìlì ibòmíì ni torí ẹ̀ ló ṣe ń pe ànábì ní al-abutaru so lọ́lọ́run fi sọ ọ́ kalẹ̀ pé inna ṣáání aka hu al-abutaru dájúdájú ẹni tí ń yọ èrè ànábì yẹn tí ń fi ẹṣin yẹ̀yẹ́ òun gangan ni ò ní lẹ́yìn náà inú tàn nínú àwọn tó gba ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ lórí ìtàn yìí náà ó ní àfáwa Yazid bun Ruman òun gbà wá ó jó wa ó ní ìdí tí súrọ̀ yìí fi sọ̀kalẹ̀ òun ni wípé àfa Yazid yìí a máa sọ fún gbogbo àwọn kèfèrí Mẹ́kà as astagfula alhas bun Wa'il yìí tí ń ṣe kèfèrí tọ́lọ̀ nítorí ẹ̀ sọ súrọ̀ ìkalẹ̀ a máa sọ fáwọn kèfèrí Mẹ́kà wípé ẹ fànábì lẹ ẹ ba sọ̀rọ̀ ma, ba ma. utruku muhammadan fa innahu abutaru a fún wọn wípé fi muhammadu lẹ ẹ ba ṣe ẹ ba sọ̀rọ̀ torí wípé ẹni tí ò ní ni so ní bí tàn bí àfáwa Yazid bóun Ruman bóun ṣe gbà wá nìyẹn so ẹ rí i pé méjèèjì náà jọra wọn naam ẹlẹ́kẹ̀ẹ́ta ni pé àfáwà Anas bun Malik nínú àwọn sàábé tàná òun yàtọ̀ sí Malik bun Anas tamọ̀ sí Imam Malik Anas bun Malik òun gba ẹ̀gbà ọ̀rọ̀ òun jó yé wa pé ìjọ kan làwọn ń bẹ pẹ̀lú anabi Muhammad so láàrin ibi táwọn jókòó ti láàrin báwọn ṣe jókòó ti anabi anabi bá ọra sun oorun fẹ́rẹ́fẹ́ kan ó ní agfa igfa atan yẹsi ìrọ̀tàn ọ̀rá sunrun igfa'an yasiran ọ̀rá sunrun fẹ́rẹ́fẹ́ kan so láàrin ìgbà tá ànábì wá jí lànábì bá bú sẹ́rìn àwa ń bi pé àmọ́ adhakaka ya Rasulallah kí ni ń pàrẹ́ ànábì lẹ́rìn ìwọ ẹ̀ ń pa ẹlẹ́rìn ìwọ òjíṣẹ́ ọlọ́run ní ànábì bá ń fún wọn lésì wípé ọlọ́run sọ súrọ̀ kan kalẹ̀ fún mi ló bá ka inna a'toyna kalkawthar fasolli li rabbika wanhar inna shani'aka huwal abtar anabi wa ń bi wọ́n léèrè pé atẹ̀dẹ̀rúnà máa huwal kawthar ǹjẹ́ ẹ̀yin sàábẹ́ tiẹ̀ mọ̀ tí ń jẹ́ alkawthar báyìí abani ah allahu wa rasuluhu a'lam bidhalik pé ah ọlọ́run nìkan ló mọ̀ o àtòjíṣẹ́ rẹ̀ lànàbí wa ṣàlàyé fún wọn pé nǹkan pè ní alkawthar ni odò kan nínú àlìjánná ọlọ́run fi hàn nábì nígbà tá ànábì ṣe Isra wal Mi'raj ọlọ́run fi odò náà hàn ànábì ó wá ní odò yìí làwọn tó jẹ́ ìjọ mi náà ti máa mú mi ọlọ́run bá mi ṣe àdéhùn odò yìí ibẹ̀ sì làwọn ìjọ mi ó ti máa mú mi níjọ́ gbéǹde alkiyama so ẹ rí i pé gbogbo ẹ̀ náà ó fẹ́ẹ́ jọra wọn so ìparí àti bẹ̀rẹ̀ àyà àti parí àyà yìí ń tọ́ka sáà nábì àti ọkùnrin al-As bun Wa'il tí ń fa nàbì ṣe ẹ̀yẹ gbogbo eléyìí náà kọ́lọ̀ ń jẹ́ oṣù wa láǹfààní wassalam.